ǹjẹ́ mọ̀ wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ní tálẹ́ǹtì jùlọ wọ́n ní ọgbọ́n jùlọ wọ́n tún ní akíkanjú bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ oníṣòwò tó dáńgájá jù lágbàáyé wọ́n ń farada ọ̀pọ̀ ìnira lọ́wọ́ àwọn aninilára látọjọ́ tó ti pẹ́ àìsí olùrànlọ́wọ́ àìsí àwọn amáyédẹrùn àwọn òfin ìjọba tí kò ṣe ni lóore àwọn agbègbè tí kò dára fún okòwò síbẹ̀ ìṣekúṣe àwọn ọlọ́pàá kò gbẹ́yìn pẹ̀lú gbogbo ìpèníjà yìí wọ́n dúró bí akọni wọn ò ṣe é mì wọn ò ṣe é dojúkọ nítorí náà ni television entertainment network ten tó ní nàìjíríì orísun ìsìnbídò area ten ṣe ṣe àgbékalẹ̀ hashtag i stand with the nigerian youth mo dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ nàìjíríà nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú wa bá ó ti máa fún yín ní àwọn ọ̀dọ́ tó ń ṣohun ìyàlẹ́nu àrà ọ̀tọ̀ nínú orin kíkọ àwàdà ìṣaralóge eré ìdárayá ìgbóhùnsáfẹ́fẹ́ okòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ fi fídíò yín hashtag i stand with the nigerian youth bí ẹ ti ń ṣe dáadáa nínú ohun gbogbo tẹ́ ń ṣe tó ti mú èrè wá fún yín ọ̀wọ́ kí ẹ send ẹ̀ sórí whatsapp number wa two three four eight one seven two two one zero seven nine a ó sì fi sórí gbogbo ìtàkùn wa pátápátá television entertainment network ló sọ wípé mo dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ nàìjíríà hashtag i stand with the nigerian youth ẹ̀yin kọ́.